àràbà ni bàbá ẹni tá a bá láhéré ni bàbá a kì í dàgbà kọjá mímọ̀ wá kẹ́kọ̀ọ́ nípa irúnmọlẹ̀ àti òrìṣà pẹ̀lú àkàrà oògùn. ẹ káàbọ̀ sáwùjọ ọmọ yorùbá. ìmọ̀ ẹ káàbọ̀ sáwùjọ ọmọ yorùbá ibi tí a ti máa ń jẹ́ yorùbá lákọ̀ọ́kọ́ mo kí yín àbọ̀ orúbọyè sí gbogbo ọmọ awo àti káàárọ̀ òjíire ẹ kú dídá àsìkò fún gbogbo ọmọ yorùbá. òkú ẹ̀tọ́ èyí. akínyìn bàbá wa ẹ ṣeun gan a dúpẹ́ ẹ káàbọ̀ sáwùjọ ọmọ yorùbá lẹ́ẹ̀kan sí ibi tá a ti máa ń jẹ́ yorùbá lálákọ̀ọ́kọ́ ní ìbẹ̀rẹ̀ àti ní àárín àti nípa ní ká ní pé inú sọ̀rọ̀ mọ́rin lẹ́wà àbẹ́ ìfà ẹ̀wà nínú fighter jet ní Ukraine àbí ti Russia ní ibi àwùjọ ọmọ yorùbá ní ẹ̀wà ibi tẹ́ bá ti bá wa sọ̀rọ̀ yorùbá ni a jẹ́ ń bí ọmọ bàbá kan náà ọmọ ìyá kan náà ni wá torí wípé ọmọ bàbá kan náà ni a ti wá tí a mọ̀ sí Elédùmarè Elédùmarè ló dá àwọn irúnmọlẹ̀ àtòrìṣà wa tí wọ́n wá bí àwa sí ayé kí tán fárí wa lọ́wọ́ pé ká máa tó kọ ẹ̀ tán dẹ̀ fi ìṣẹ̀ṣe lẹ́fun wa wípé eléyìí ni nǹkan tí Elédùmarè sọ wípé kẹ́ ẹ máa fi ṣe tí a mọ̀ sí Ifá bẹ́ẹ̀ ṣe ń ṣe bí ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ àbí ẹ fẹ́ bá Elédùmarè sọ̀rọ̀ ẹ fẹ́ rán ẹ fẹ́ ránṣẹ́ sí Elédùmarè àbí ẹ fẹ́ gbá gbọ́ ohun kan látọ̀dọ̀ Elédùmarè ẹ ṣáà béèrè Elédùmarè á fún yín ní ọ̀nà àbáyọ nǹkan tẹ́ ẹ lè ṣe tí ó máa fi lọ síwájú a wá rí nínú àwọn bàbá yìí ẹni tí ó ṣe kókó ó wà kan tó jẹ́ wípé àwọn èèyàn ò mọ iṣẹ́ pàtàkì tí ó ń gbé ṣe ní àwùjọ ọmọ Yorùbá. A ti ṣe ẹ̀kọ́ ìdánilẹ́kọ̀ọ́ èṣù ní orí ìkànnì ṣùgbọ́n ìgbà tá a ṣe kò sí gbígbà lẹ̀ òun. Eléyìí ló sọ wípé ló wá jẹ́ wípé ó jẹ́ kí a jẹ́ kí àwọn ọmọ Yorùbá kan ní àǹfààní sí láti lè gbọ́ nǹkan tí pàtàkì tí èṣù tó jẹ́. Àgágá àwọn ọmọ èṣù gangan ọmọ èṣù gangan wà gbogbo yorùbá lọmọ èṣù torí kò sí ẹni tí ò bá tí ò tọ́ mọ́ èṣù nípasẹ̀ ọ̀rẹ́ bàbá àbí nkankan mi ò mọ̀ wọn púpọ̀ nípa èṣù ṣùgbọ́n àti ní àwọn babaláwo gbogbo ọmọ yorùbá lọmọ èṣù torí wípé mi ò mọ bí mo ṣe máa tu tẹ́ ẹ ti ń bá sọ̀rọ̀ ẹ máa gbọ́ lónà ẹlẹ́kọ̀ lọ gbogbo wa lọmọ èṣù a dẹ̀ ní àwọn ọmọ èṣù gangan bí ẹ̀kọ́ tá ti ṣe síwájú sí i àwa súnmí ká mọ̀ nípa bàbá wa ká mọ àwọn iṣẹ́ àti nǹkan tá a ti ṣe tí a ti ń pè lógun ìdílé ṣùgbọ́n ìkọsílẹ̀ bí inú báíbù tó sọ pé ó kọ bàbá ẹ̀ kọ yẹ ó sá lọ ìgbà tó rí pé ìyá pọ̀ ń ta tí ìta ò lọ déédé tán sọ ti sọ pé wọ́n máa gbé góòdì fún wọ́n máa fún níyàwó ìgbà tó débẹ̀ tó rí wípé promise of hope nìkan ló ń fún ó wá padà wálé ó sọ pé bàbá mi má bínú ìyá mi má bínú òun ti dé báyìí àwọn ìyá àti bàbá ẹ̀ wọ́n dẹ̀ gbà wọ́n fọ̀nà wọn wọ́n gbé mọ́ra wọ́n da lọ́lá wọ́n da lára wọ́n da níyì wọ́n da níkẹ́ wọ́n gbé gorí ẹṣin wọ́n fún nílé ó da lọ́rọ̀ padà ilé yẹn ni àwa tá a ṣàkó lọ láti wá padà bá àwọn bàbá wa ti wá ń dá wa lọ́lá wọ́n ti ń gbé wa wọ́n ti ń ṣe wa gẹ́gẹ́ ìkànnú wọn náà ni a fẹ́ sọ ètò tiẹ̀ tó wá ṣe pàtàkì ní àárín wọn ni a fẹ́ ẹ jẹ́ kí tẹ́ ẹ bá ní ìbéèrè a ní gbà béèrè lọ́wọ́ yín báyìí ṣùgbọ́n àǹfààní máa wà fún yín láti kọ́ mo máa máa tẹ̀lé chaati ta open yẹn tẹ́ ẹ bá lẹ́ẹ̀bà lè wá sókè ẹ lè kọ béèrè yín síbẹ̀ tẹ́ ẹ bá lè kọ ẹ lè kọ sí mi ní back channel ìyẹn máa dá dáadáa láti tètè rí kí n má ba lè ṣàpàdánù ẹ̀ tí àwọn chaati yẹn bá ti pọ̀ jù tí má má wà so àǹfààní máa wà fún yín láti béèrè béèrè nípa bàbá wa tí a mú wálé nì tó ṣe pàtàkì sí gbogbo ọmọ Yorùbá nílé lóko tó wà sáà mọ́rin tó wà lórí kíní àbí tó ń wa kùsà nínú àárín òkun tó ń wa epo inú àárín òkun tẹ́ ti ń gbọ́ wá báyìí gbogbo kíbikí tẹ́ bá wà bóyá ẹ̀yin dẹ̀ ti mọ àṣírí tó fi ń fò nínú afẹ́fẹ́ tó ràn bàbá wa wọ́n mọ àṣírí nǹkan tá à ń pè ní eléyìnbó ń pè ní nature wọ́n mọ̀ dáadáa wọ́n mọ nǹkan tí ìgbín ń wọ́n mọ nǹkan tẹ́wé ń jẹ igi ìjì gbogbo ẹ̀ ni wọ́n mọ orúkọ kò ń ṣe orúkọ tá à ń pè ṣùgbọ́n orúkọ tí ọ̀pọ̀lọpọ̀ yín ò mọ̀ pé tẹ́ ẹ bá pè á gbóhùn sí yín lẹ́nu á gbọ́ nǹkan tẹ́ fẹ́ràn á gbọ́ṣẹ́ tẹ́ fẹ́ràn so bàbá wa babawo ọ̀pẹ́ládé babalọ́lá wọ́n darapọ̀ mọ́ wa àwọn babawo wa wọ́n ń bọ̀ lẹ́yìn bàbá wa bàbá àwíṣẹ́ wọ́n ń bọ̀ bàbá wa ààrẹ jẹ́ká Yínfà wọ́n ń bọ̀ wọ́n bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ wọ́n ń bọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí ẹ bá wa píǹgì ẹ má jẹ́ kí a ṣe àwọn ẹ jẹ́ ká ṣọ́yàyà ká fa bàbá wa ká fọmọ ìyá wa mọ́ra ká jẹ́ kí wọ́n gbẹ̀kọ́ wípé nínú bíbélì tí wọ́n á sá lọ gan ó wà níbẹ̀ wípé ìgbà tí ẹnìkan sá lọ ó sá lọ ó jẹ́ gbòòrò ó jẹ́ ìgbà tó máa dé ta ó rí wípé nǹkan tóun fẹ́ bá ń ta kò dàbí tilé òun nílé òun nọ́rọ̀ òun nálàáfíà òun ní baálẹ̀ ìfọ̀kànbalẹ̀ òun gbogbo nǹkan tọ́wọ́ òun bá fẹ́ tó òun máa mu òun kò sí nǹkan tó ń pè ní racist torí wípé òun dúró lórí nǹkan tí bàbá òun gbé àwọn èèyàn ló fẹ́ kẹ́kọ̀ọ́ lára òun ló fẹ́ mọ bí wọ́n ṣe ń ṣe òun kọ́ òun náà kẹ́kọ̀ọ́ lára èèyàn ṣùgbọ́n ẹ̀kọ́ yẹn kò kún tó kò dẹ̀ dàbí ìtàn bàbá ẹ̀ gbé fún ló wá jẹ́ kó padà sílé ìgbà tó padà sílé wọ́n fọwọ́ gbà bẹ́ẹ̀ náà làwọn bàbá wa ṣe ń pè wá padà pé ká padà sílé kán bá lè fọwọ́ gbà wá ẹ jẹ́ kí a má wà jẹ́ kí ẹ̀kọ́ yẹn kó jẹ́ títí wa nìkan ẹ jẹ́ ká sọ fún àwọn èèyàn ọmọ ìyá wa kí ayé wa kó ba lè rojú àlákàlà ìrankíran èpèképè tá à ń ṣe fúnra wa kí ó ba lè dópin ṣùgbọ́n a fún bàbá wa ẹ̀hún bàbá wa bàbá Ọ̀pẹ́ládé ní gbohùngbohùn kán ṣe ìyànnà náà ọ̀rọ̀ kán dá wa lẹ́kọ̀ọ́ ta ni èṣù ṣé òrìṣà lè ṣù ni ṣé wọ́n bí èṣù ni àbí èṣù ni sátánì àbí jésù gangan fúnra rẹ̀ tí wọ́n sọ lè ṣù àbí muhammed gangan lè ṣù torí ó lè hàn ti tù ní tukutu àwọn ọ̀pọ̀lọpọ̀ wa kò yé wa mọ́ ó lè jẹ́ muhammed lè ṣù tí wọ́n sọ ó lè jẹ́ jésù lè ṣù ó lè já ẹ̀hún kí lórúkọ moses ní mùsùlùmí oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n àwa mọ̀ pé àwa la lèṣù bàbá wa lèṣù ṣùgbọ́n àwa mọ̀ bí wọ́n ṣe tó kábà lè mọ̀ lọ síwájú sí i a fi gòǹgbólẹ̀ fún bàbá wa bàbá wa bàbá ọ̀pẹ́ládé bàbá àbọrúbọyé o. ògbó àtọ àṣúre ìwòrìwòkú o. ẹ ṣeun bàbá ẹ bá wa gbóhùn sókè nínú ìdánilẹ́kọ̀ọ́ tèmi. a fún um àwa ọmọ káàárọ̀ ojíire o àdúrà gbogbo wa ó gbà o àṣẹ àṣẹ. ire gbogbo ó pèlé fún wa o ọ̀rọ̀ lórí èṣù èṣù ọ̀dàrà tí í ṣọmọ oníṣẹ̀rí-mọ̀-gbó òkòyí la fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí. à <clears throat> lè sọ tán á sọ ìwọ̀nba díẹ̀ ńbẹ̀ náà ni àdúrà gbogbo wa yó máa gbà. Ṣé ẹ rí kò sí èèyàn kan tó le ṣàlàyé èṣù tán tí ó pé mi mo mọ gbogbo ẹ̀ lámọ̀ tán, ìwọ̀nba tólúkálùkù bá tó bá mọ̀ ni yó sọ. Ibi a mọ ńlà jèrú mọ, bá a bá dójú ọpọ́n lọ̀rọ̀ èṣù ẹlẹ́gbára à mọ́ ń pè ní ẹlẹ́gbára ẹlẹ́gbára náà ni o, ta bá pè lẹ́lẹ́gbára ìparọ́jẹ ló wáyé ńbẹ̀ bí àsúnkì tá fi le pè ní ẹlẹ́gbára èṣù ọ̀dàrà náà ni ó jẹ́ ọ̀kan lára àwọn òrìṣà tó wá láti òde ọ̀run Olódùmarè ló dá gbogbo òrìṣà àwọn náà ni wọ́n dá èṣù ọ̀dàrà Èṣù ọ̀dàrà ni àgbà nínú àwọn gbogbo èṣù pátá tó wà torí pé èṣù ọ̀dàrà tí à ń sọ yìí òun ló bí àwọn ìyókù. Àwọn afarajọ èṣù náà wà lóríṣiríṣi àwọn bó ti jẹ́ náà ẹ mọ́ gbọ́ bá a ti ń tẹ̀ síwájú. Èṣù kò sí N tẹ́ ẹ sọ nípa èṣù tẹ́ ẹ̀ sọ nípa rẹ̀ pàápàá jùlọ n tífá bá wí nípa èṣù tí è ṣe pé èèyàn kàn gbé kalẹ̀ pẹ̀lú ọgbọ́n orí lásán. Èṣù ọ̀dàrà gbogbo ẹ̀dá tólódùmarè dá pátá ló ní ìdí pàtàkì tó fi dá wọn sáyé. Gbogbo ẹ̀dá tọ́ dá pátá ṣẹ mọ̀ páwọn ẹ̀dá àkọ́kọ́ tólódùmarè dá pẹ̀lú ara rẹ̀ ni àwọn òrìṣà òrìṣà wa téṣù ọ̀dàrà jẹ́ kan lára wọn. Èṣù jẹ́ gẹ́gẹ́ bí police tí yó máa ṣe check and balances láàrin àwọn òrìṣà ẹni tí ó bá kù díẹ̀ káàtó báyìí leléyìí rí bí amúni tó jẹ́ um tólódùmarè fi sáàrin àwọn òrìṣà leṣù ọ̀dàrà jẹ́. Ó sì jẹ́ ọba onídán èyí tí tún máa ń pidán jù náà ni Ṣàngó ṣùgbọ́n um a lè pe èṣù ní the god of magic èṣù ọ̀dàrà pẹ̀lú àwọn iṣẹ́ ribiribi tó jẹ́ pé ó ń ṣe. Àwọn òmìsìn èṣù wà òmìsìn èṣù wà tó jẹ́ pé àwa o àwa ni eléṣù bá a ti ní onífá, tá ní oníṣàngó, tá ní ọlọ́ya bẹ́ẹ̀ la ṣe ní àwọn òmìsìn èṣù ọ̀dàrà. Gbogbo àwọn òrìṣà ló ní àpèbọ tó jẹ́ symbol of worship wọn. Bí Ikin ti jẹ́ symbol of worship Ifá, tẹ́dùn àrà jẹ́ symbol of worship sango ti Òjé tó jẹ́ symbol of worship Ọbàtálá. Bẹ́ẹ̀ ni Yangi perforated stone ló jẹ́ symbol of worship èṣù ọ̀daràn. Ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀, á sàlàyé ifá tó sọ ọ́, ṣé ẹ̀ ń gbọ́ mi yé nísìnyí um tá á sàlàyé rẹ̀ tí yó dẹ̀ yé yín. symbol of worship èṣù ni òkúta ayangi, ṣé mọ̀ pé symbol of worship Ògún ni ọta Ògún, òkúta Ògún tó máa ń dàbí rock yẹn, ìyẹn ni symbol of worship Ògún, olúkálùkù ló ní n tán fi lélẹ̀ pé ìbọ tèmi leléyìí téèyàn bá ti ń pè é yóò sì máa rí bẹ́ẹ̀. Àwọn èṣù tí ó wà, àwọn iṣẹ́ tí èṣù ń ṣe lóríṣiríṣi náà á máa yànnàná rẹ̀. A ní a gbà pé èṣù kan ṣoṣo péré ló wà tó jẹ́ èṣù ọ̀dàrà láti ilé Olódùmarè wá. Ó wà gẹ́gẹ́ bí ẹ̀dá àwa ọmọ èèyàn báyìí náà ni ṣùgbọ́n Olódùmarè dá ojú méjì síwájú orí fún èṣù ọ̀dàrà, ó sì dá méjì sí pàkọ́ tó jẹ́ ojú mẹ́rin tí ó wà lára orí rẹ̀, ẹyinjú méjì níwájú, méjì ní pàkọ́ fún èṣù ọbadára. Olódùmarè fún èṣù ní oore-ọ̀fẹ́ láti ṣe ajé fún èèyàn, ó fún èṣù ní oore-ọ̀fẹ́ àti ṣe ààbò fún èèyàn, ó fún èṣù ní oore-ọ̀fẹ́ àti ṣe ire gbogbo fún àwa ọmọ ènìyàn. Ẹ rí i pé a ní èṣù alájé, a ní èṣù ẹbọ, èṣù ọjà lóríṣiríṣi. Kì í ṣe pé èṣù èèyàn kọ̀ọ̀kan ló entity èṣù ẹyọ kan tó wà ló wá pín sí wẹ́wẹ̀ẹ̀wẹ́ bẹ́yẹn no. Àwọn ọ̀nà tí a lè gbà ya èṣù sí ní ìbọ̀ rẹ̀ tá a le fi ṣe títa ajé n là ń pè léṣù ajé. Èyí tá gbé ẹbọ sídìí rẹ̀ n ni èṣù ẹbọ tá gbé kalẹ̀ torí pé ikọ̀ tí ń láàrin ọmọ ènìyàn àti Olódùmarè tí ń gbọ́ tẹ̀hún tá a bá wí tí ó lọ jíṣẹ́ rẹ̀ fÓlódùmarè. Láàrin àwọn òrìṣà náà lọ rè jíṣẹ́ pé báyìí o, báyìí báyìí gẹ́gẹ́ Tá a bá wá ní àwọn èṣù wọ̀nyí wọ́n ń jẹ́ àwọn iṣẹ́ ọ̀la fúnni. Èṣù alájé ń jíṣẹ́ ọ̀la fúnni, èṣù ẹbọ tẹ́ ẹ bá ṣètùtù tán lá à gbẹ́bọ sídìí rẹ̀ tá a sì nígbàgbọ́ pé yóò gbé ẹbọ yín ọ̀run. Ẹbọ tó bá yẹ kó jẹ́ pé ọ̀dọ̀ ẹnìkejì èèyàn ni yóò lọ lóde ọ̀run bóyá ojú ajé ń pọ́n ni tàbójú ọmọ tàbójú ire kan bóyá ọkọ ni tàbí aya ni tàbí ire gbogbo kan tí ń pọ́n a lójú ni Èṣù le bá a ṣe alátọ̀nà àti gbé dọ́dọ̀ ìpín èèyàn lóde ọ̀run gẹ́gẹ́ bá a ti ń pe Ifá ní ẹlẹ́rìí ìpín ibi tí ìrìnàjò yẹn bá jẹ mọ́ torí àwọn ẹbọ ètùtù nǹkan tá à ń ṣe ó dàbí àrokò tó wípé ìní pé n ni wọn ó wò tí wọn ó fi mọ ibi tí yó yà sí bí ìgbà tá a bá ka àdírẹ́sì ara lẹ́tà tá a bá ra ẹrù wò Ìní ni ó direction fẹ́rù yẹn pé ibi tí ń lọ leléyìí tí wọn ò fi ní já sí ibòmíràn. Gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni àwọn iṣẹ́ tí èṣù ọ̀bàràrà ń ṣe. Èṣù àwúre náà wà, a yà lọ sọ́nà ibẹ̀ náà ni. Tá a bá ṣe bí àkóṣe tá à ń wúre ńbẹ̀, tá a bá ń pe kíkì rẹ̀ síbẹ̀ pẹ̀lú àwọn àkóṣe, yó máa mọ́nà lílà wá fún ni. Léṣù tá a dá, a lè dá ṣe pẹ̀lú ìyangí, bóyá pẹ̀lú àwọn akọ ewé mẹ́rin ni àtàwọn ewé kiní ewé kìnì, ẹ pàkókó adìẹ kan sí i, ẹ kó ṣakiti ewé sí ìsàlẹ̀, ẹ gbéyangi lé e lórí tẹ́ ẹ ti fọ̀ tán, tẹ́ ẹ fi ọtí tẹ́ ẹ fi fọ̀ ọ́ pẹ̀lú ṣakiti àwọn ewé tá a dárúkọ yìí, ẹ kan sí ẹ ẹ kéwé sí ẹ ẹ fi amọ̀ ẹ fi sọ yípo, ẹ lọ à ń wá nǹkan ibi tá a fi sí rèé háà irú kí leléyìí nǹkan ńlá tó tó báyìí ó léṣù téèyàn máa ń ṣe fúnra èèyàn tí ó gbé síbi n tí wọ́n jí lọ tó jẹ́ pé èṣù yẹn ni yóò lọ rèé ṣokùnfà bí nǹkan yẹn bí wọ́n ó ṣe wá da padà fún ẹni tó jẹ́ pé ó ni nǹkan tàbí kára ó máa ni ẹni tó yá ní nǹkan torí èṣù ọ̀dàrà kò sí níbi ká figbá kan bọ ọ̀kan nínú gbogbo àwọn òrìṣà wa ṣàngó ni wọ́n mọ́ ń ṣiṣẹ́ tiwọn ni wọ́n sì mọ́ ń lọ wọn è fẹ́ ẹni tó bá jẹ́ pé ó ń figbá kan bọ̀kan nínú ẹni tó bá jalè ó léṣù tá á mọ́ ń ṣe pẹ̀lú ìlànà tó ti wà ńlẹ̀ tá a ṣe tó jẹ́ pé ẹni tó jí nǹkan lọ yẹn ara ò ní rọ̀ mọ́ ìgbà tí wọ́n bá tó gbé e wá ohun tó o gbé dà tí wọ́n ó gbà lọ́wọ́ rẹ̀ tí yóò yanjú ńbẹ̀ ara àwọn lílò ọ̀nà èṣù ni tí wọ́n bá fẹ́ dá ọjà nígbà tí wàṣẹ̀ pé a fẹ́ dá ọjà lẹ̀ kọ́jà ó lè máa kún ká lè máa tà lọ́jà èso ọjà náà wà tí wọn ó rì sọ́jà àwọn tí ń ta nǹkan lọ́jà ó máa fi nǹkan náà sídìí ẹ̀ spirit yẹn ó ti wà ńbẹ̀ yóò máa lébi jìnnà lọ́jà yóò máa fa rere wá tá a bá fẹ́ sóru ifá títẹ̀ fún yàn tá a fẹ́ múyàn wọgbó ifá ẹ é rí tí ìyá nífá ó ru tí ìyá bá ti irú èsùwẹ́yú, àwọn Ifá tá a mọ̀ ọ́n pè náà wà lóríṣiríṣi ńbẹ̀. Ifá ní bẹ́yẹ bá jí ẹyẹ á máa kó ní yẹrẹ, bẹ́yẹ bá fò ẹyẹ á máa kó Àwọn ló fún Ọ̀rúnmìlà níjọ́ un èṣù ọ̀dàrà jọ ń regbè tó èṣù ṣáájú o kọ́ ọ mọ̀ọ́mọ̀ kányìn èṣù ọ̀dàrà kì í kányìn awo o á ní kéṣù ó ṣáájú gbogbo ajogunkájogun tó bá fẹ́ dí wa lọ́wọ́ ifá títẹ̀ nígbó ifá lójú ọ̀nà èṣù ó máa bá wa lé e kúrò lọ́nà tó fi jẹ́ pé á lè rórò ifá náà ṣe tọ́nà ó fi yè tí gbogbo ẹ̀ ó fi yanjú ìgbà bá sì tún parí á tún ní kí ìyá nífá kó tún gbé èṣù rù ká tó mọ nìṣó kíyàwó ifá ó tó bọ́ wájú ẹni tí yóò ṣorò tó yóò jùbọ̀nà kóun náà tó wà ńbẹ̀ ó tún múyàwó ifá lẹ́yìn àtàwọn awo sígogo ṣùgbọ́n èṣù tún ti ṣáájú gbogbo wa à ní ríbi ẹ rí i ní èṣù ọ̀dàrà ó jẹ́ a le pè é god of magic a máa ń pè é ní ọbẹ̀ lẹ́rú ọbẹ̀ ní mí sunmí kẹ́rù ó mí ẹlẹ́kún sunkún láàárọ̀ yìí ń ṣẹ̀jẹ̀, ìní mi ń ṣu mí láàárọ̀ yìí ń ṣùfun. Ṣé ẹ̀ ń gbọ́ mi yé? So, èṣù ọ̀dàrà ó jẹ́ ìkan gbòógì lára àwọn òrìṣà tí àwọn nǹkan wọ̀nyí rọ̀ lọ́rùn púpọ̀. Ohun tán bá rò póun fẹ́ kó ṣẹlẹ̀ ni yóò sì máa ṣẹlẹ̀. Tó bá fọwọ́ gbá pàkọ́ rẹpẹ́, àwọn àdó lè máa fọ́n dàá lẹ̀ Bàbá ó wù yín ẹ Hello, ṣé ẹ ti gbọ́ mi báyìí? Bẹ́ẹ̀ni bàbá. Bẹ́ẹ̀ni bàbá. Èdùmàrè fún gbogbo àwọn òrìṣà wa ní àwọn agbára ọ̀kan-ò-jọ̀kan tó lágbára tó pọ̀ pípọ̀jù. Tí Láàróyè tó bá fi ọwọ́ gbá pàkọ́, àdó le bọ́ọ́lẹ̀ ńbẹ̀. Ó ti wà lójú odu Ifá kan bẹ́ẹ̀ rí. Ogbèdí kákákò ìdílé kí gàngan imú rẹ̀ ó má baà ṣe yọ. Dífá fún Ọ̀rúnmìlà tó bá fẹ́ sú ọ̀daràn yóò kẹ́gbà afà lọ́wọ́ Ọfá, yóò kẹ́gbà afà lọ́wọ́ òrìṣà. Àwọn méjèèjì ni èṣù ń sìn, Ọbàtálá àti Ọ̀rúnmìlà. Wọ́n wá ní arákùnrin a máa lọ sódò, ó ń sìn wọ́n. Ẹ mọ̀ pé láyé ìgbà ìwásẹ̀, wọn a máa ra àwọn òrìṣà míì gan lẹ́rú lọ́pọ̀lọpọ̀ fárányìn rẹ̀. Bóyá wọ́n wà incapacitated agbára kan ló ká tàbí wọ́n ní wọ́n rúbọ kan ni wọn ò mọ̀. Ọ̀kan kan ló dì ó tún ti lọlẹ̀ bàbá o mi mọ̀ bóyá mi nìkan. sákàrà oògùn nìkan ní lọ́lọ́lẹ̀ ní agbègbè yẹn náà lọ́sọ̀ kọ́ rárá o ó lọlẹ̀ lọ́dọ̀ tèmi náà. everywhere ni sir. ló ti lọlẹ̀. bẹ́ẹ̀ ni. yíyó oh, ó ti já gidi báyìí ẹ ṣeun ẹ bá wá sókè ẹ bá wa pa gbohùngbohùn yín ká ba lè gbọ́ ra wa yé ẹ jọ ẹ ṣeun gan bàbá ẹ gbóhùn sókè. àwọn tí Èṣù Ọ̀dàrà ń sìn ń sìn Ọ̀rúnmìlà ń sìn ń sìn Ọbàtálá wọ́n wá rí i pé máa ń há odò kan tó bá há odò yìí ẹja tí máa ń pa àwọn ẹja mérìíìírí ni yóò kó wá pẹ̀lú inú gìrì ni yóò fi mú un òun ló hùn fúnra rẹ̀ òun ní fi ń kó ẹja a máa ta ẹja láti máa fowó san, láti máa fi rará, ṣé ẹ mọ̀ pé ẹrú a máa rará, ẹrú tẹ́ ẹ bá rà ní ẹgbàá ọ̀kẹ́ tàbí iye kan ṣá tẹ́ ẹ fi ra ẹrú yín, ẹrú è sá mólówó rẹ̀ lọ́wọ́, ẹrú tó bá sá tí ò bá rará, ibikíbi tó bá sì tún wà, ẹrú ló tún jẹ́. Iye tẹ́ ẹ ra ẹrú yẹn, ẹrú ó máa san fún yín díẹ̀díẹ̀, ẹ dẹ̀ máa fi ṣiṣẹ́, ẹ máa fẹrú ṣiṣẹ́ ìgbà tó bá wá sanwó un tán ẹ ẹ̀ gbọdọ̀ má san kẹ́ ẹ gbọdọ̀ má san iye tẹ́ ẹ ra irúfẹ́ ẹrú ẹrú ò gbọdọ̀ máa sanwó tẹ́ ẹ fi rà á fún olówó rẹ̀ kọ́ mọ́ gbà á èèwọ̀ ni ọ́ gbọ́dọ̀ máa gbà á. Ẹja ni èṣù ọ̀dàrà máa ń tà tọ́ bá ti há odò yó ẹja tó bá kó ńbẹ̀ yó máa pín fáwọn tí ó bá rà á wọ́n sanwó yó máa fowó yìí tí wọ́n fi rà á. Ń sì ń sin Ọ̀rúnmìlà wọn wá dúró pé ó yẹ kí wọ́n wá gbèjà fún wa ah, àwa la ní kì í fẹ́nì iwu wọn ah, ẹja ìwú àwọn náà wọ́n ní bukina rè wọ́n ní tá a sì ní pé tá a fi ní rẹ kò ṣeé kó ojú rẹ báwọn Ọ̀rúnmìlà ló ń fẹ́ ní òkè báwo mú ìrọ̀kẹ́ òun wá ń bẹ̀ kó o sì bá ń gbé ajere ifá mi tí ì fi dáfá bá ń gbé wá ibi ọ́n ti ran ọ̀nà ọ̀nà jìn bí alẹ́ kan àárọ̀ kan lèèyàn ó fi rìn so um Ọbàtálá náà ní mo fẹ́ kọ́ ọ bá ń lọ sírànjẹ́ ilé lọ bá ń gbé abá òjé tó wà ńbẹ̀ wá tó o bá kúò ńrànjẹ́ ilé forí ré ìrànjẹ́ oko o ó rí abá òjé tó tún wà ńbẹ̀ mọ̀ pé méjéèjì bọ̀ ńbí ẹni tó bá jẹ́ pé òun ló ni ẹrú kò gbọdọ̀ ránṣẹ́ ọmọ jẹ̀ẹ́ ló bá lòun ti gbọ́ ló bá kúò nígbà tó kúò àwọn gbà pé kó tó de pé yóò dé gbogbo ibi aran yìí yóò tóṣùpá bíi mẹ́ta sóṣùpá mẹ́rin n ta lè pè bí ọjọ́ mẹ́ta tàbí ọjọ́ mẹ́rin kó tó di pé yóò dé Bíṣú Ọ̀dàrà ti bọ́ sí ẹ̀yìn ìlú ó sì fọwọ́ gbápàkọ rẹ̀ pẹ́ àdórébètè kan bọ́ọ́lẹ̀ si lọ́wọ́ Ó ṣí ojú àdó, ó nà án sọ́nà ó ní ìrọ̀kẹ́ tí ń bẹ ó ní kọ́ báyìí wà, ni oríta nilé Èṣù, ó sì bọ́ọ́lẹ̀ kìkìkì, ajere rẹ̀ kó bọ́ọ́lẹ̀, ajere náà bọ́ọ́lẹ̀, um ìrùkẹ̀ẹ̀ rẹ̀ kó bọ́ọ́lẹ̀, ìrùkẹ̀ẹ̀ náà bọ́ọ́lẹ̀ um eléyìí ò Ó tún wá nà sọ́nà ìrànjẹ ilé, abá òjé òòṣà tí ń bẹ nírànjẹ ilé kó bọ́ọ́lẹ̀ níbi tá a wà yìí, bọ́ọ́lẹ̀, abá òjé tí kó bọ́ọ́lẹ̀ ńbí náà bọ́ọ́lẹ̀ pé nítorí pé ẹja tí mo tí gèrè ó ti mú lódò ni n ó tà lónìí mo tún gbọ́dọ̀ sáláro owó tí ẹ̀ fi rà mí lónìí yìí bẹ́ẹ̀ ni àtòòṣà ni o àtọ̀rúnmìlà ni o wọ́n làwọn ó débi gèrè rẹ̀ lónìí fúnra wọn ni wọ́n rí leṣù bá wọn ó lòún ti dé n tẹ́ ẹ rán mi mo ti dé gbogbo ẹ̀ ó ti kúrò nínú ilé ó ti pé ẹ ká ẹ wá wò ó ara n tá a fi lè pe èṣù ní god of magic nìyẹn ó láwọn agbára yẹn tó pọ̀ ara àwọn tólódùmarè fún un ni pé kó fi yàtọ̀ sáwọn òrìṣà yòókù ó lágbára yẹn ó pọ̀ jù èṣù a máa sọra rẹ̀ di méjì mẹ́ta mẹ́rin tí ó pínra rẹ̀ wẹ́wẹ́ tó bá jẹ́ pé ọ̀nà iṣẹ́ tólódùmarè bá ran ní táìmù yẹn bá pọ̀ tí ó pínra rẹ̀ wẹ́wẹ́ òun náà ní gbogbo ẹ̀ Israel àti Sọ́ọ̀mù oníṣẹ̀rí-mẹ̀gbẹ́ òkùn yìí. Àwọn n tí ká tún padà sẹ́yìn díẹ̀, àwọn n tí èṣù máa ń jẹ. Ó máa ń jẹ àkùkọ, ó máa ń jẹ obì, ó máa ń jẹ epo, pàápàá jùlọ obì olójú mẹ́ta ná sábà máa ń mú kojú èṣù. Èṣù a sì máa jẹ ẹyẹlé. Irú èṣù tó wà ní Ìjẹ̀lú, èṣù Ìjẹ̀lú ara àwọn ọmọ èṣù ọ̀dàrà ni èṣù tó wà níjẹ̀lú. Àwọn tí wọn ó sì máa fi bọ́ ọ sọ ọ́ nígbà tó fẹ́ wọlẹ̀ síjẹ̀lú. Bá ti wà bí èèyàn náà ló wà, ó wá jẹ́ pọ́ kanpá pípọ̀jù. Wọ́n tù ú síjẹ̀lú ni. Tẹ́ ẹ bá fẹ́ bọ òun o, igba ìrúkùkù ni ẹ máa fi bọ òun ní wọ́n máa fi ń pé àwọn tó wà níjẹ̀lú ní ọmọ arígba ìrúkùkù ké ìsù ìgba ìrúkùkù là ń pè lẹ́yẹlé tí máa bọ ìsù ná fi máa bọ ìsù ìjẹ̀lú wọ́n lè fi bọ ìsù ibòmíràn náà. Èṣù á máa jẹ gìrìpá òrúkọ ní ẹran tá ǹ pè ní itú wọ́n á máa fi bọ ìsù àkìkọdìyẹ àti àwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a máa fepo sí orí rẹ̀ nígbà bá pẹ̀jẹ̀ si tán tó wá tá á fepo sí tá á ṣọbì fún un tó wá sẹ́yìn gbogbo obì tẹ́ ẹ bá wá sọ fÉṣù ẹ ó ko lé e lórí àṣàbí abéṣùjobì ẹ ó kó gbogbo ẹ̀ síbẹ̀ kì í báàyàn pín oúnjẹ pé ẹ máa jẹ obì kan ẹ tún fún un níkan bí ìgbà táwa bá ń bọfá tá a fobì díẹ̀ sórí ifá um gbogbo ogun ayé eléyìí kó dojú dé èyí tó síjú rere nínú ìgbésí ayé rẹ kó má dojúdé mọ́ táásọ wẹwẹwẹ gbogbo tèṣù ẹ ẹ́ kó lé ni ẹ ẹ́ dẹ̀ kọrin èṣù náà ẹní bọ èṣù gbé èṣù gbé gbé o elégbèje àdó alangajíga yó gbé e gbọ̀rẹ́ àwa èṣù ọ̀dàrà pa àwa o èṣù ọ̀dàrà yọ́ọ̀pá yọ́ọ̀pọ̀tá wá èṣù ọ̀dà á ṣàdúrà ńbẹ̀. Ẹni tógun bá yípo lógun ayé, Ifá a máa sọ pé kéèyàn lọ rèé bọ èṣù. Èmi lèṣù fẹ́ gbà, ẹ fìfá béèrè, èèyàn ó lọ rèé fèṣù ká fi má rogun èṣù, kọ́rọ̀ wa ó fi máa dayọ̀. Ńgbà tífá kan sọ pé féféfé ni wọ́n hánṣu ògúndẹ̀rín, rìnmìrìnmì ni ọ̀mẹ́sẹ̀ àṣàgèdè méjì ìjì tẹlẹ̀ ògúnlọmọ ẹmu yó tán ojú rẹ̀ pọ́n kanrínnkanrín báfá bá ra ọ̀dìnà tó lóun ò ní jẹ́ kíre ó yalé ẹ̀dù wá mọ́ abara ọ̀dìnà tífá ń sọ yìí èṣù ọ̀dàrà ni òun àtọ̀rúnmìlà wọn jọ lọ pọ̀ òun náà lọ dáfá ní kó lọ rèé bọ èṣù ẹ mọ̀ páwọn tó bá jẹ́ alágbára pàápàá jùlọ bí àwọn jagunjagun láyé òsín tá a wà yìí àwọn oògùn á máa gùn wọ́n tí wọn ó pè um e, e, bẹ́ẹ̀ ni wọ́n èṣù ló gbà á máa tù wọ́n ni

ǹke lónírèé ọ yà wálé awo ọ̀yà lóníkìrì ọ yà wálé awo ọ̀yà bá dógun dẹ́yìn ńbẹ̀ èèyàn á máa bọ èṣù gbogbo ore tí ń bá ń bọ̀ fún wa kò ní dànù mọ́ wa lọ́wọ́ ire wa yóò máa pèlé èṣù jagunjagun lèṣù jagunjagun ni èṣù ọ̀dàrà tí í ṣọmọ oníṣẹ̀rí mọ̀ǹgbò òkò yìí ó lójú odu tó jẹ́ pé òun àti ṣànpọ̀nná tí wọ́n ti jọ wàákò. Èṣù dáfá ojoojúmọ́ ní ń lọ sógun tó bá ti dógun ní ń pogún wàrà ní ń di ọgbọ̀n nígbèkùn tí ó mù ú lẹ́rú. Bàbá alákòókò jẹ̀lẹ́ ni ìní fápesànpọ̀nná tóun bá ti dógun ọ̀fẹ́fẹ́ làwọn ọmọdé kéékèèké ń pè bọrùn bàbá alákòókò jẹ̀lẹ́ ojoojúmọ́ ní lọ sógun tó bá ti dógun ní pọgbọ̀n wàrà ní òdógójì nígbèkùn wọ́n ní kí wọ́n rúbọ wọ́n má bọ́kùnrin pàdé lójú ogun èṣù ló dáfá ogun tó ń lọ yìí kò sáburú kò síbi kò sí kan wọ́n ní ha wọ́n ní kó rúbọ kó má bàa ṣe bọ́kùnrin pàdé lójú ogun o um nǹkan wọn má bọ́kùnrin pàdé lójú ogun àwọn tó ń mọ bá pàdé ṣé obìnrin ni wọ́n tóbìnrin làwọn tó ń bá pàdé lójú ogun fún ohun tí wí yìí sì wà ní rúbọ ṣé ẹ rí eléyìí ìtàn ifá náà délẹ̀ téèyàn bá ń dáfá mọ́ dáa kéèyàn ó máa ṣètùtù rẹ̀ kó má jẹ́ pé n tí awó bá rí fún yàn ní rere kò ní bọ́ sí i tá a bá ṣe ní turé wá í tubí jìnnà sí ọ̀dọ̀ èèyàn káńbọ̀kọ̀ lọlé lóru ní kó ní kó rúbọ n tí ẹ wí Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Ó ní ó lóun ò ní ṣètùtù, ó ẹni pàdé lójú ogun tí ń sọ yìí. Ẹ ní ti dógun ní pa ogún, wàrà ní di ọgbọ̀n nígbèkùn. Ó wá dógun ọ̀hún torí kò kankan lọ kó tó di pọ́ lọ. A máa wà ènìyàn náà. ńgbà míì ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí ẹbọ tá à ń wò yẹn tòòṣà tèèyàn là á máa ń rúbọ àwọn bíi Ọ̀rúnmìlà náà ti ń dáfá tí ń rúbọ pọ̀ rẹpẹtẹ àwọn ibi tí ò ti rúbọ tó ti fẹ́ẹ́ fa yíwọ́yíwọ́ ó wà tó rẹpẹtẹ náà bẹ́ẹ̀ tó fi máwọn Ọbàtálá ni mọ́ Oòduà pàápàá títí kan ni wọn ó dáfá wọn ó rúbọ n ló dórí àwa ọmọ ènìyàn náà pàápàá yìí wọ́n ní kó rúbọ kó má bọ̀kún ìpàdé lójú ogun kò rú ó múra ogun bàbá alákòókò jẹ̀lẹ́ Ṣànpọ̀nná wọ́n ní kó rúbọ kó má ìpàdé lójú ogun àín Ẹ má gbàgbé pé tóun bá ti dógún nípa ọgbọ̀n, wàrà ní í dogójì nígbèkùn tí yóò mú lẹ́rú. So, òun ń rúbọ tí wọ́n ní kó ṣe, ó ṣe é. bá gbéra, wọ́n jọ gbéra ní ogun kan náà wọ́n jọ lọ. Ṣùgbọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí wọ́n ti wọgun. Ńgbà tí èṣù ọ̀dàrà ṣe tán, ó ṣe gbogbo ogun tí ó jà, ó ti jà síwá sẹ́yìn. Ó pa ogún. Ọgbọ̀n tí ó dì ní ìgbèkùn tí yóò mú okùn kan mọ́kànlélọ́gbọ̀n ló kú ní ló mú ọkọ̀ ẹyọ kan ah, ti ṣe òun gbọ́dọ̀ wí kó pé ní bíi ti pé ẹni tó jẹ́ náà lọ́hùn-ún wọ́n gbàgbé ti rúbọ ní tiẹ̀ ni ó ṣe síwájú kó ogun Ọ̀pá ọgbọ̀n ogójì tí mọ́kàndínlógójì ni náà rí ah, ah, ó kan ka tiẹ̀ tó bóyá tó fọ̀, òun kọ́kọ́ fẹ́ ibi tete àtẹ̀fọ́ ná níbi tí tán ń pàlàwé ẹ̀kọ́ jẹ̀fọ́ lọ́wọ́, ó ti káwọn kan. Iléeṣú ọ̀dàrà ń bọ̀ lóòpópó ibi tí Ṣànpọ̀nná wà, ń bọ̀ ṣá ṣá ṣá o ni ẹni tóun ó mú tóun ó fi kún àwọn ẹrú tóun fẹ́ mú rèé, òun ti rí N tẹ́ ẹ bá rí i pé bóyá nǹkan kan ń rúgbó níbìkan ẹ béèrè kùkùté ń béèyàn o tó bá ti dáhùn èèyàn ni o kì í ṣe kùkùté tẹ́ ẹ bá ti gbọ́ kéléyìí un fọhùn bí ó bá jẹ́ ẹranko igbó ajá yànànú tẹ kùkùté ń béèyàn o tí ó digbọnyin kùkùté ń béèyàn o bẹ́ẹ̀ àwọn ọdẹ gan bá fẹ́ pàdé báǹjànú níbìkan wọ́n lè wí bẹ́ẹ̀ sí pé kùkùté ń béèyàn kùkùté ń béèyàn tí ọ̀dà ti ń tọ̀yàn ẹ mọ̀ pé àǹjànú káǹjànú leléyìí ẹ yà sọ kúrò lójú ọ̀nà tàbí gbólóhùn tẹ́ ẹ bá le pè ẹ máa pè bí àwọn adáwú tí yóò jẹ́ kí ọwọ́ nǹkan burúkú ó lè kànyàn lẹ́ẹ̀mọ wílẹ̀ ẹnu tó kù báwọn tẹ́ bá ti confam through ìbéèrè bẹ́ẹ̀. Èṣù ọ̀rá bi léèrè ó ní kùkù tẹ́ ń béèyàn ó lé ó léyàn ni o ló bá ní ó ní tó bá sáré jẹ̀kọ tó fẹ́ jẹ tán ó ní kóun dìde kó máa tẹ̀lé ńkà lọ. <laughs> Ṣànpọ̀nná ní kóun ó dìde tẹ̀lé ọ lọ tóun náà ti ń wá ẹnìkan tí ó yẹ pé ní èpè ní àwọn tóun fẹ́ kó lẹ́rú ló bá di pé wọ́n ló dìjàgàdì òun náà ló dìjàgàdì bá di pé wọ́n jọ dúró tira wọn ó di jàǹkadì láàrin àwọn méjèèjì tọ́wọ́ bá kẹ̀kẹ́ bá gbé kan sókè yọ fẹsẹ̀ lélẹ̀ té bó tún gbé gbé gbé té irú kí á rèé ló bá di pé ṣàpọ̀nná Oníwọ̀òwọ́ àìró, ó yọ ọfà rẹ̀ jáde, ó bá kọjú rẹ̀ sí Èṣù. Tó bá ju ẹyọ ọfà kan sílẹ̀, mọ́kànlélọ́gọ́rùn-ún ọfà ni yóò máa sú lọ bí òjò lọ sára Èṣù báyìí. Gbogbo ẹ̀ balẹ̀ sára Èṣù sì báyìí. Kò fẹ́ gẹ̀ẹ́tì ara rẹ̀ mọ́. Ṣànpọ̀nná bá súnmọ́ ní bá ń já àwọn agbára tí ń bẹ lára Èṣù, ní bá ń já sọnù, ní ń já ní ń sọ pé kó fi lè jẹ́ pé òun yóò ṣe é mú tó lágbára yìí pọ̀. Èṣù as an entity kò kúrò bó ṣe wà ṣùgbọ́n spiritual power tó ní ni Ṣànpọ̀nná ń já dànù, tí ń já kúrò ló fi wá ri mú lójú ogun náà. Ẹni tó bá, bó ti wù kéèyàn ò kàǹkà kó kóhunkó tó, béèyàn bá dáfá èèyàn rúbọ sí nǹkan kó le bá a dìrọ̀rùn. Tójútèyìn ni fá fífọhùn, kò sọ́nà tí ò le bá wá tẹbọtẹsùtù ní í tún nǹkan ṣe tí fí í dára ṣànpọ̀nná tó jẹ́ pé ó rúbọ ifá yẹn jẹ́ kó yé wa pé téèyàn bá dáfá rúbọ sí nǹkan nígbẹ̀yìngbẹ́yín ibi ayọ̀ ibi ire ni yóò já sí gbogbo àwọn n tí ṣànpọ̀nná ń já lára èṣù tí ń sọ ọ́ tí ń já lára tí ń bù tí ń já tí ń sọ ọ́ yìí n ló di yangi káàkiri gbogbo ibi tí ọfà ṣànpọ̀nná ti wọ ara èṣù ni ló perforated lára yangi yẹn ifá ló sọ bẹ́ẹ̀ àwọn náà ló wá jẹ́ kó jẹ́ àpèbọ èṣù níbikíbi dòní. Ọ̀gọ èṣù wà o téèyàn mọ́ ń mú lọ́wọ́ àwọn àwọn emèsìn èṣù tí wọn ó mú lọ́wọ́ ẹ ó ri tí wọn ó dé fìlà yóó má dé fìlà dọrọgọ sẹ́yìn tí yóò tún lójú ní pàkọ́ wọ́n máa fi sí bẹ́ẹ̀ ó lójú méjì níwájú orí ó ní méjì ní pàkọ́. Àwọn emèsìn èṣù a máa mú ọ̀gọ èṣù lọ́wọ́ wọ́n máa ń gbé igi báyìí ni ni wọ́n fi máa ń gbé tí wọ́n ó fi yá tí wọn ó fi yá bórí èṣù tí mọ́ ń rí tí wọn ó mu lọ́wọ́ agbára náà pọ̀ ńbẹ̀ tí ó kọjá díẹ̀ so n tí a lè sọ nípa èṣù ọ̀dàrà ó pọ̀ púpọ̀ jù a à lè sọ tán bóyá ńgbà tí ìyókù bá di bi ìbéèrè á tún máa pẹ̀kẹ́lù ìyókù ẹ jẹ́ ká ṣe àmì ìdánudúró báyìí torí àwọn baba wa ìyókù kan lè tẹ̀síwájú mo ṣe ẹ̀làbọrú mo ṣe ẹ̀làbọ ìyì, mo ṣe ẹ̀làbọ ṣíṣẹ́ o. Agbó, atọ́, asúre ìwòrè fún baba. A kí yín, ẹ ṣeun gan. Ìwòrè ìbẹ̀rẹ̀, ò bẹ̀rẹ̀. Ẹ káàbọ̀ sí àárín wa. A kí yín, baba. Ogbó, atọ́, asúre ìwòrè fún. Hmm, baba, ẹ bá wa gbé ohùn sókè kí ẹ dá wa lẹ́kọ̀ọ́ lórí èṣù. <laughs> um ẹ káalẹ́ a kú àtàárọ̀ sà àbọ̀ rú àbọ̀ yorùbá la o. àbọ̀ ìbọ̀ ṣíṣe. ogún atọ́ o àsúré wòlùwò fún ẹ kú tọ̀nà o. ọmọ ìkọ́fà ni èmi jẹ́ níbí mò ń tẹ̀lé bí ẹ̀yin bàbá àgbàlagbà bí àwọn bàbá mi ọ̀pẹ́ládé àti bàbá mi ààrẹ jékáyéfá bí wọ́n ṣe ń bá bọ̀ ni mo ní kí n máa kí n máa fetí mú ẹyọ kọ̀ọ̀kan gbọ́ ńbẹ̀ um eh, kí Olódùmarè kó máa tẹ̀ wọ́n síwájú ṣé ẹ̀ ń gbọ́ mi? Hmm, ọmọ Ìkọ́fá lèmi sì jẹ́ nígbà táwọn bàbá mi ṣì wà ńlẹ̀ so ẹnu àgbà lobì gbó sí tó tó ṣe bí òwe àwọn bàbá ti sọ èyí tó pọ̀ ńbẹ̀ nẹ́tíwọ́ọ̀kì yìí ò tiẹ̀ dá ṣá ẹ ṣeun gan à ń gbọ́ yín tí ẹ bá ṣì wà ńbẹ̀ tẹ́ ẹ bá sí um tèní. Tí àǹfààní ìbéèrè bá wà fún yín, um ẹ wo ibi ta tí ń sọ̀rọ̀ yẹn, ẹ lè fi ìbéèrè yín lẹ́ síbẹ̀, a bá yín béèrè. Tí ẹ bá lè fi síbẹ̀, ẹ kọ sí àkàrà òògùn àbí àkàrà òògùn àgbòdo òògùn àbí ìkan nínú àwọn tí a jọ ń tukọ̀ ètò ní orí àwùjọ ọmọ Yorùbá. Tẹ bá ti kọ, a kà síwájú. Tẹ bá sì tẹ̀lé wa, ẹ wo àwùjọ ọmọ Yorùbá. Orí ilé tó wà lókè yẹn ni ẹ tẹ̀. Tẹ́ ẹ bá ti tẹ̀, ẹ máa já sí àgbàlá láàfin Oòduà tí gbogbo ọmọ Yorùbá tí a ti ń jọ ń kọ́mọ lùbọ́ pọ̀. Ẹ̀ á tẹ̀síwájú nínú ẹ̀kọ́. Bàbá wa Ààrẹ Jẹ́káyéfà, ó dà pé wo ìbéèrè wọ́n sọ pé kí ni òun dá, hmm, network wọn. Bàbá Ààrẹ Jẹ́káyéfà, hmm, àbọrú àbọyè bàbá. Ṣé wà ń bẹ bàbá o? Ogbó atọ́ àsúre ò fún ẹ, ọ̀rẹ́ kalẹ́ Ẹ káalẹ́ o, bàbá. Àwọn akú ètò kò ní bàjẹ́. Àṣẹ, àṣẹ. Àti yín o bàbá wa Ọ̀pẹ́ládé. Ẹ kú ìtọ̀nà bàbá o. Ọ̀pẹ́ládé, àbọ̀rú àbọ̀yẹ̀. Ogun àtọ́sà o bàbá o, ilé ń kọ́sà o. Àlàáfíà lé wà. A kú pẹ̀lẹ́ kùtù sá o. Ṣé fáńdù sá? Adúpẹ́ o. Iye àná gbàgbé kò ní bàjẹ́ o. Ní àṣẹ àṣẹ bàbá o. Bàbá wa ṣe o. Àṣẹ wa, àṣẹ wa. Ojú òní tiwa iṣẹ́ kú iṣẹ́ o kò sí àrùnmalẹ irúnmalẹ gbàmalẹ wọn ò ṣègbè o àṣẹ e. o àṣẹ o àṣẹ o mo yìí mọ̀ bóyá èmi nìkan ni o mi mọ̀ bóyá èmi nìkan ni mi àgbóhun bàbá rẹ̀ jẹ́ ká ifá ṣé wàá mi bàbá. bóyá ń gbà pé. wọ́n wà mí ètò ṣe. bàbá tẹ́ ẹ bá ń gbọ́ wa ẹ bá wa gbóhùn sókè. ẹ ti mú ìtún wọn. no mi ò pa gbohùngbohùn wọn bóyá wọ́n gbà pé ni. jẹ́ kó mi ìyá mú kó dìgbì kó dìwọ̀ kó dìgbì rìgbì rìwọ̀ kó ṣópin.

ẹ kú iṣẹ́ o, mo kí gbogbo ilé pátápátá, ìyá nífà, mo kí gbogbo wa kú ètò o, kò ní bàjẹ́ lágbára Olódùmarè, ifá á bá wa ṣe é. um kódà ńgbà mo tiẹ̀ tún ti ń gbọ́rọ̀ gan oorun tún ti rá mi lọ díẹ̀, lílọ bíbọ̀ yẹn k'Olódùmarè ṣàánú wa ni, ìwọ̀nba díẹ̀ mo gbọ́, n sì fẹ́ ṣe é lóko àwérólẹ̀ ló tún ń ro, um n bí a tiẹ̀ tí bọ́ọ̀lù báyìí nísìnyí ṣùgbọ́n nípa èṣù ọ̀dàrà tí wọ́n gbé wá fún láti sọ nǹkan kan nípa èso ọ̀dàrà. Ifá tó sọ̀rọ̀ nípa èso ọ̀dàrà, ifá tó pọ̀ ní rẹpẹtẹ tó pé bí bá jẹ́ pé èèyàn dá mi lẹ̀ gan, èèyàn le fẹ́ẹ̀ Bákan náà, ọ̀rọ̀ èso bá bẹ̀rẹ̀ látòní dọ̀la, bá bá kó igba lọ́nà igba babaláwo tí a bá ń sọ nípa èso ọ̀dàrà, orí ohun pé ohun tó ohun tó jálé jáko ni ọ̀rọ̀ èso ọ̀dàrà, a ó mọ̀ máa sọ́ látòní tí è dọ̀la tí ó sì tó sì jẹ́ pé nǹkan kan náà là á sọ ṣùgbọ́n ọ̀nà tá à ń gbé gbà kalẹ̀ yóó kàn yàtọ̀ díẹ̀ bí wọ́n ti ṣe ṣàlàyé fún wa àbí báwa náà ṣe mọ, èṣù ọ̀dàrà ní í, irúnmọlẹ̀ ni tó jẹ́ pé òde ọ̀run lòun náà ti wá sóde ìṣàlàyé ara àwọn òjíṣẹ́ Olódùmarè sì ni èṣù ọ̀dàrà. Tí a bá ń pe alá, tá à bá ń sọ pé alágbára àbí akíkanjú. Èṣù ọ̀dàrà jẹ́ alágbára àti akíkanjú. Nínú àwọn irúnmọlẹ̀ gan tí wọ́n jọ wá sóde ìsálayé, kò séyìí tí ò damọ̀, kò séyìí tó le sọ pé tiẹ̀ bóun ni torí iṣẹ́ èṣù ọ̀dàrà ó pọ̀ láàrin ìrúnmalẹ̀ iṣẹ́ tÓlódùmarè kó lé e lọ́wọ́ iṣẹ́ tó pọ̀ ni torí bí ṣe ń tukọ̀ ayé lèṣọ̀dá tún ń tukọ̀ òde ọ̀run um bí ṣe ń tukọ̀ òde ìsálayé tún ń tukọ̀ òde ọ̀run um èṣù ọ̀dàrà tí ò lórí agbẹ́rùlé àfi ṣoṣo abẹ kó tó di pé kò lórí agbẹ́rùlé nǹkan kan ló ló bí i un nǹkan kan sì ló fà á ṣùgbọ́n nígbà tí a bá ń bá a bọ̀ táyè bá gbà wá á á mẹ́nu bà díẹ̀ ńbẹ̀. Nínú àwọn ọ̀kànlé nínú orúnmọlẹ̀ tí wọ́n wá sóde ìsálàyé, Tèṣù Ọ̀dàrà ò gbẹ́yìn gẹ́gẹ́ bí nǹkan tí àṣẹ̀sì ni tó ṣélé tó ṣe òde kò sì nínú pé àwọn irúnmọlẹ̀ tó ní àyà tó sì jẹ́ akíkanjú tó jẹ́ pé nǹkan kan èé bà lẹ́rù Èṣù Ọ̀dàrà jẹ́ ẹni àkọ́kọ́ ó ní òye ó ní ọgbọ́n ó sì ní agbára agbára pé pa oògùn nípa pé ká láyà ká ko nǹkan lójú bí aburú kan bí ikú bá fẹ́ jà níbì kan èṣù ọ̀dàrà mọ ọgbọ́n láti lè láti lè mọ ibi tí ń lọ àtèrò ọkàn rẹ̀ ó sì ní agbára débẹ̀ náà àtipa tewé o àtipa tépo èyí ló bí i tí ó fi jẹ́ pé tí wọ́n bá ṣe ètùtù tán tí wọ́n bá dé ọ̀rọ̀ Ọ̀dúnmọ̀rà tí wọ́n bá béèrè tí wọ́n bá ṣètùtù tán ọ̀dọ̀ Èṣù Ọ̀dàrà ni à á gbé ètùtù lọ torí pé tọ́ bá gbà á òun ẹni tí ó ni ètùtù bóyá jogun kan ní ń ó lè jẹ́ ikú lè jẹ́ nínú ń bọ̀ ni wà ni ó wà mú bá ń bọ̀ ìṣòdàrà ni wo lọ ilé ibi báyìí ni náà gẹ́gẹ́ bí baba ṣe wí o ní àdó àsú ibi o si ní àdó àsú fi pa burúkú dà irú bíkú bá ń bọ abíìkan wàá já àdó yìí ni ni fi ni fi kó nú ebi ó ti máa pa ó tó dé nígbà bá sì gbóúnjẹ kalẹ̀ níbo á lọ Ọlọ́run lọ lẹ́ẹ̀kan ọ̀dọ̀ lágbájá ni ó sì ló gbóúnjẹ tó jẹ ń wá ba bó sì somi lọ bá gbé á lákòókò ni ó fún ikú yìí sì pa bẹ́ẹ̀ àjogúnbí gẹ́gẹ́ bí baba ó ṣe wí ló fi jẹ́ pé tí èèyàn bá lọ ṣèbéèrè tí nǹkan kan lọ bá yọjú pé tífá bá ní kéèyàn ó ṣe ó dáa kéèyàn ó ṣe é lákòókò bóyá ire kan ní ń bọ̀ torí ti ṣẹlẹ̀ sí Ọ̀rúnmìlà gan nínú Odùfà Èjìogbè tó ní igi ńlá sídìí ilẹ̀pa rẹ̀ tọ̀ jẹ́ ọmọ wọn òde ìbíní igi ńlá sídìí ìlẹ̀pa rẹ̀ tọ̀dífá fókùn ọmọ wọn ò de ìràdà igi ńlá sídìí ìlẹ̀pa rẹ̀ tọ̀dífá fún Dẹgbóró Gìdìgbò eléyìí tí ń sọmọ wọn níkọ̀pọ̀ Ọ̀nàdanran. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ènìyàn gbéra wọ́n gbúròó Ọ̀rúnmìlà um báwọn bá lọ́ọ́ bọ́kùnrin táwọn ń gbọ́ yìí, báwọn bá tiẹ̀ lọ́ọ́ bá lálejò káwọn wo èèyàn t'i ṣe bóyá ni ó ṣeé bá gbé ni àbí ò ṣeé bá gbé ni ìyẹn gbéra ńgbà wọn ó sì máa bọ wọn sì bá èṣù ọdarà òǹlé ojúde ni ojúde oríta ibi èṣù ọdarà gbé nù wọn sì bá èṣù ọdarà ẹ ǹlẹ o ilé lẹ ń lọ a ọmọ òde ìbíní okùn ọmọ òde ràdà ẹdẹ gbòrògidígbò ọmọ ó lékọpọ ọnààdán ilé wo lẹ ń lọ wọn lọdọ ọrúnmìlà làwọn ń lọ làwọn tiẹ fẹẹ lọọ bá lálejò ẹrù tí wọn sì dì lérí ohun ọrọ ní bẹ ńbẹ ètìtì bàbá májè èjìgbàrà lẹkẹ bàbá amọkùn láwọnrìngún kan aṣọ ọba tí kọná yanranyanran ni ngbà wọn ngbà wọn ò rìn títì ngbà wọn ò èso ọdàrá sì dá wọn dúró ó ní wọn sọ wọn kalẹ̀ ẹ lè wọlé lóòótọ́ Ọ̀rúnmìlà ẹjọ́ wọn bá yín wò wá ná bí ń bẹ bí ò sí ńlé lé Ọ̀dàrà wọlé tọ̀ ó sì bọ́ Ọ̀rúnmìlà àtòun àti apẹ̀tẹ̀bí ẹ̀ o o ó ní wá bá eku ẹ àti ẹwà owó ẹyọ ọ̀rúnmìlà ni ó o epo ẹ má ka àtẹ́wò ẹ kí ló fẹ́ fèyún ṣe ó ní kó fóun gbà lọ rẹ nu ọ̀rúnmìlà ní lọ padà ó sì jáde lọ ó sì lọ sọ fájí ọmọ òde ìbíní tí wọn ti ń bọ lálejò ẹni tí ẹ bá nu ilé ló ń bá yín wò pò tó ṣùgbọn bẹ ò bá ẹ sinmi díẹ bẹ ò bá ṣe sùúrù um wọn sì ṣe sùúrù nígbà ó tún ṣe sáà ó sì tún wọlé lọ ìwọ ọrúnmìlà ní n tó ń fẹ lọwọ ẹ ní eku ẹmọ kan pẹlú owó ẹyọ ẹwàá mo rí pé ìsọdàrà bóun gan ṣe wà ẹ ọpọ nǹkan míín tóun gan bá fẹ bóyá ó fẹ lò fún nǹkan kan àbí ó rí i àwọn tí ń bọ̀ yìí ní tí wọ́n gbọ́dọ̀ gbà ní náà ni òun náà máa dá béèrè nǹkan nígbà wáṣẹ̀ ọ̀rúnmìlà ni kọ́ lọ́kọ́ padà lẹ́ẹ̀kejì ó sì lọ padà nígbà tí ó dé nígbà tí ọmọ nígbà tí èjà díè yọjú sí wọn ó sì mú ilẹ̀ èyí tó rí tó pupa dáadáa tó jẹ́ tó rí bí ilẹ̀ pa ó sì fi po ẹsẹ̀ ó ní ẹ ìdààmú ẹ wọlé kódà wọn ti gbẹlẹpọn ẹni tóun náà ò gbádùn lẹkọọ tóun nípò tóun bá lẹẹkan ọdà ó ti fọwọ tútù léra ó ti gbòde ọrun lọ kí ni ń jẹ bẹẹ táwọn náà sì làwọn bọ abálálejò káwọn wọn bá gbẹrù wọn bí wọn ṣe wọn bá kọrí ọnà wọn bá ń lọ wọn rìn sàá èṣù ọ̀dàrà wa tó ń wọlé ọlọ bọrùn mìlà ìwọ Ọ̀rúnmìlà ò ní òfóun lẹkọọ ẹ mọkàn àtẹ ìwòwò àpẹ̀tẹ̀bí rẹ̀ wá ló ní ọmọ pé ọ̀rẹ́ rẹ tí wọ́n ń dọ̀ọ́lá mú yìí bọ́ ọ̀ bá fún un kò ní jọ gbádùn ebi ìkú ẹ mọ́nì lókè bẹ́ẹ̀ wà ní bí ọba fẹ́ bí ọba ní tí ó fi ṣe kùkú ní wàá bí ọ léèrè fún un kọ́ lè jọ ráyè ọmọlá sì bọ́ sókè ó sì rí ẹ̀wà ó sì mú ẹ̀wà owó ẹyọ ó sì mú eku ẹ mọ́ àwọn babaláwo jẹ́ kú ní kóun ó fi eku ẹ mọ́ apárá tẹ́lẹ̀ àtẹ́wò owó ẹyọ tí wọ́n ní kó òun ọ̀mọ́ tí wọ́n fi tí tóun ó fi ṣe tí wọ́n fi ní kó òun ó ṣe bẹ́ẹ̀ kọ́ gbà kọ́ máa mú lọ èṣù ọ̀dàrà gbà á ó sì padà ó sì yíra padà ó àwọ̀dà èṣù ọ̀dàrà ní agbára gbogbo èèyàn láti paradà di ń tọ́ bá wù àbí ń tọ́ bá fẹ́ ọkùnrin lóòótọ́ ṣùgbọ́n a máa yíra padà ó lè dobin tí ó sì rẹwà tí ó dùn ún wò tí ó dùn ún rí agbára tólódùmarè fún un ni nígbà tí ó yíra padà ó sì lọ ó ọ lọ rí ẹlẹbùrú ọnà ẹbùrú ló gbà ẹ o a jẹ ọmọ òde èmi ní okùn ọmọ òde ìradà ilé wo lẹ ń lọ ní à bó o lẹ ṣe màmá bàbá ó lóun mọ yín wọn lọdọ ọ̀rúnmìlà làwọn ń lọ àwọn sì bá bàbá kan níwájú ìta rẹ ó ní ẹni táwọn ń lọọ bá ó kọkọ ní ọgbádùn nígbọ yóò ní à ó ti ó ti sósùn tí awo bá sì rebi àgbáàrì táwo bá dàgbà tó bá dògbó tó bá kú ohun ìpawó kú ó sósùn ni pé òsùn lọsẹ ẹ rí i ó ní kín ní ọ̀rúnmìlà òun náà wà ló dáhùn náà pé ọ̀rúnmìlà wo ló sọ̀sùn ọdún ẹ̀ ló ti jáde ní ìsìn tóun ti ń bọ̀ kí wọ́n ká lọ ó sì mọ ẹgbọ̀nà ẹ̀bùrú ọwọ́ amájé ọmọ òde Benin okùn ọmọ òde ìràdà idẹ gbóró gidigbo ẹsẹ̀ ẹ ti ẹ ti lọ ṣáájú àti wá rí wọn wàá ṣòro torí pé ipa epo lè rà á tọ̀ ipa ajé òde ìbín ajé ọmọ wọn lóde ìbín okùn ọmọ òde ìràdà iná ní dẹgbórógìdìgbò máa tọ nígbà tóun náà rí tiwọn tí ó bí ẹyìn ọ̀padà ẹ̀yìn ojú pasẹ̀ ẹsẹ̀ wọn ń kẹ́fín wọn ló fi ní wọn fi délé Ọ̀rúnmìlà nígbà wọn délé Ọ̀rúnmìlà wọn wá bá Ọ̀rúnmìlà àwọn ti béèrè ìwọ Ọ̀rúnmìlà bàbá kan làwọn bá ń ta ṣùgbọ́n ohun tó wí fáwọn Ọ̀rúnmìlà ni nǹkan kan ò mú òun ayọ̀ àlàáfíà lòun wà wọn sì bá Ọ̀rúnmìlà lálejò ẹrù tí wọn jìyà fún Ọ̀rúnmìlà wọn sì gbé fún un bákan náà nípa èjì ogbè nùún èṣù ọ̀dàràbíàṣírí òótọ́ a máa gba ìbọ nínú ọ̀wọ́nrínsógbe èṣù ìdúró là á máa bọ èṣù ọ̀dàrà kò rí bí àwọn àkúnlẹ̀bọ àbí àjókòóbọ ìdúró ni wọ́n fohun dó fódó ni ìbẹ̀rẹ̀ ni wọ́n fohun ọlọ́fọ́ lọ Òòró gangan là á fohùn èṣù fésù, òòró gangan là á bọ èṣù ọ̀dàrà um a sì mọ tí èèyàn ò mójútó nǹkan tó yẹ kó mójútó kéèyàn kẹ́ èṣù dáadáa bóyá nípa ìbéèrè, ọ̀pọ̀ ire míì tí bá ń bọ̀ a máa tàpá torí pé n tá à ń pè ní ire kì ṣe nǹkan tó kàn lè kàn wá kó jókòó tìyàn nínú èjìogbè kan sọ láì jẹ́ pé ó ní àwọn torí pé n tá à pè ní ire láwọn ìyọnu kọ̀ọ̀kan ṣùgbọ́n nípa ètùtù yìí èṣù ọ̀dàrà ní jẹ́ kéèyàn máa èṣù ọ̀dàrà ní jẹ́ àwọn nǹkan yìí kí wọ́n wá lọ́nà ìrọ̀rùn tó bá jẹ́ pé nǹkan fẹ́ wá lọ́nà gidi tó lè tó lè ṣàkóbá ọ̀rọ̀ kọ tapa lé e kó jókòó tẹ̀ torí inú èjì ogbè náà ló ti sọ fún wa pé níbi owó bá wà ẹ̀mí gígùn èé gbé bẹ́ẹ̀ Ifá náà nínú èjì ogbè ọkà tó ọkà àwọn yẹn tó pọ̀ ṣùgbọ́n a ó rí ìsọdàrà ni à ń sọ ara àwọn ìgbésẹ̀ ìsọdàrà nù bí a bá sì fẹ́ bọ ìsọdà bí wọ́n ṣe wí obì olójú mẹ́ta epo pupa àìmú àdí lọ sídìí èṣù ọ̀dàrà láti fi bọ àìmú àdí lọ bẹ́ẹ̀ sì ni bá a ṣe máa ń bọ èṣù ọ̀dàrà Obì èṣù ọ̀dàrà ẹ̀pà kọ́ là á fi kàn torí pé òun náà ó ní àásó pàkọ́ tí pàkọ́ rẹ̀ ọ́ yọ ju ọ́ yọ ju iwájú orí lọ ọ́ yọ ju orí lọ. Ní kúkúrú nígbà ìwáṣẹ tẹlẹ tíkú bá pààyàn igbe ọ̀rúnmìlà ni wọn máa ń ké ipò ọ̀rúnmìlà ti pa o bíjà bá ṣẹlẹ̀ níbì kan bárùn bá ń ṣèyàn wọ́n wà ń kígbe ọ̀rúnmìlà akinla torí pé wọ́n mọ̀ pé ọ̀rúnmìlà ló lágbára bó jẹ́ èèyàn ọ̀bá gbádùn ló lè tọ́jú rẹ̀ ẹni tí ń bá ń wájé ọ̀rúnmìlà ni ó ṣe fá fún wọn nígbà ìwáṣẹ ẹni tí ń wáyé ẹni tí ń wọ́kọ ẹni tí ń wọ́mọ òun ni pé um ọ̀dọ̀ òòṣà ni ẹ ti lọ òòṣà ńlá ni ẹ lọ fún ní nǹkan báyìí òun ní máa ń sọ ní máa ń wá ojútùú sórí ọ̀rọ̀ tó bá ń tí bá ń dàrú wọ́n wá ti wá wọ́n wá ti wá nígbàgbọ́ rẹ̀ nígbà pé Ọ̀rúnmìlà gan-an pàá ní nǹkan rú ní ń nǹkan jẹ́ Ọ̀rúnmìlà wá ké sáwọn awo nígbà tí Ọ̀rúnmìlà ó ké sáwọn awo wọ́n gbéfá kalẹ̀ nígbà wọn ó dáfá n ò rí ifá mi, wọ́n rí ọ̀sàtúá, wọ́n ní um ọ̀rúnmìlà ọ̀rọ̀ jẹgẹjẹgẹ̀ ni í kó rọ̀ lọ́rùn tó o sì mọwọ́ tó ò mẹsẹ̀, ẹbọ ni kọ́rúnmìlà rú. Wọ́n sì ṣòwe ifá tọ́rúnmìlà ó ṣe, Ọ̀rúnmìlà ò jiyàn nígbà tọ́rúnmìlà ó ṣètùtù un tán, ìdí èṣù ọ̀dà náà ló gbé lọ, ó sì lọ bẹ́wé ifá rẹ̀. Èṣù ọ̀dàrà rí i ẹbọ ètùtù lọ̀rúnmìlà ṣe ló tó wáá gbé fóun bẹ́ẹ̀ ní tiẹ̀ rí èṣù ọ̀dàrà lòun lòun wá wò pé ta tún ni lẹ́yìn òun èṣù ọ̀dàrà ta ló lè gbẹbọ èṣù ọ̀dàrà gbẹbọ nígbà tí ó gbẹbọ gbogbo gbe burúkú tí ń ké gbe Ọ̀rúnmìlà ọgbà ìyẹ̀fà sí ó sì bọ́ sọ́rùn èṣù nígbà tí ó bọ́ ẹ̀rí bí nǹkan bá ti wá ṣẹlẹ jẹ ń kígbe ọrúnmìlà níbì kan bóyá ìjà kan náà ṣẹlẹ bá bẹ̀rẹ̀ sí kígbe èṣù gba èṣù ní o èṣù mọmọ ní o bí nǹkan míì tí ọmọ tí ọmọ ẹsẹ iṣẹ èṣù ní o a èṣù wọn bá bẹrẹ sí kígbe èṣù ọdàrà nílà bùrúngbò náà wá rí pé igbe tí ń ké á tún bí wọn bá ṣe gbẹrẹ fún un tán gbẹrẹ tí wọn ó ṣe fún un ló sọ ni ọba lórí agbẹrù lé mọ àfi ṣoṣo àfi ṣóńṣó abẹ ìsọdára ó jẹ òrìṣà irúnmọlẹ̀ tó jẹ pé kò sí tí èèyàn ìṣòro téèyàn bá dé ọ̀dọ̀ rẹ̀ tí ò le tán yóò wọ náà láti tán yóò kódà yóò ká ju ẹni tó gbé sòrò wá lọ gẹ́gẹ́ bí wọn ṣe pé sunkún kẹrù ọbẹlẹkún ẹlẹkùn ń sunkún láàárọyè ń ṣẹjẹ kẹrù òbó ń ń ìdí èyí ni pé lèèyàn ò ní léèyàn bá wá odò ìsọdà yóò bá oúnjẹ wá jẹun tó bá ti ṣe ojúṣe tó yẹ kó ṣe débi pé oúnjẹ ò sì ní à bí nǹkan èèyàn sọnù tó bá lọ kó bá ìsọdà pé nǹkan òun náà mọ gbé lòun ọmọ olè tọjú òun ìsọdà rọ wà kàn torí pé yóò lọ taari oúnjẹ jáde ni ìdí èyí ìsọdà jẹ òrìṣà tó tó jẹ́ pé ó ń gbàyàn kalẹ̀ lọ́wọ́ ibi tó sì jẹ́ òòṣà tó ní àánú torí pé ó láàánú lójú ju ju àwọn òrìṣà ẹgbẹ́ èrò yòókù lọ. Yorùbá sì ní àánú ń ṣe mí ẹbí là á jẹ àti pé àlọ àṣejù ní báwo ló ń ṣe mí wá tí èmi wò pé ó fẹ́ ó fẹ́ tó kó bá èso ọ̀dàrà tí kálukú fi ń tó ń kígbe rẹ̀ láburú àti ẹbọ tọ́rùn mìlà gbé fún un tóun ò wulẹ̀ rúbọ tiẹ̀ lákòókò tó yẹ kó rú tó fẹbọ ṣalọ́ olódùmarè yóò yóò bá wa sí ojú ò ní tì yóò dá akọ sí wa ni o a à ní rí ìjà èṣù ọ̀dàrà torí kò sí ní tí èé bínú kò sí ní tí èé jà um bóògùn ṣe wà ògùn á máa jà èṣù ọ̀dàrà á máa jà á máa bínú téèyàn bá ṣe nǹkan tí ò fẹ́ á máa bínú á máa jà á máa bínú á máa jà pàápàá jùlọ ẹni tó bá tiẹ̀ tún wá ṣe nǹkan òdì sí olódùmarè òní jẹ ìsọdà yẹn gan ló jẹ ká ká ká bọwọ fún olódùmarè torí pé bíi ta la lè pè é bíi akọ́dà ọba tí ọba máa ń ránṣẹ́ pé ẹni ọba ṣe tí ọ̀dà ń lù pé ẹ lọ́ọ́ mú wá ilé ìsọdàrà jẹ́ sí olódùmarè ikọ̀ tí máa tí máa ń sọ ilé tí máa ń sọ òde tí sì máa tí máa tí ò fààyè gba aṣebi rárá tí máa ń mú aṣebi ńlèṣù ọdaràn ńlèṣù ọdaràn ifá ní ká rójú ẹni ká sọ dáadáa ká pẹ̀yìn dàtẹ ká sọ bá míì tá bá tètè wí lọlọ́run gbà gbọ́ a fún ọ̀rúnmìlà ifá lọ rèé sẹ̀rí èṣù ọ̀dàrà ń fẹ̀ ọ̀rúnmìlà ni ojú ajé ń pọ́n lọ sọ́dọ̀ ó ké sáwọn awo wọ́n ní kò sí nǹkan kan wọ́n ní ni kọ́ rèé bá wọ́n tó bá ti dédìí èṣù wọ́n ní òní ọba ní ojú ajé ti ń pọ́n ní ajé fún lápá òkun ìlà méjì ọ̀sà tọwọ́ èṣù ọ̀dà ní ọ̀nà tukọ̀ ajé wá ọ̀mìlà sì lọ ọ̀dọ̀ èṣù ọ̀dàrà ó sì bá wa ó bá a mulẹ̀ lóòótọ́ ńgbà tí ó bá a mulẹ̀ ìgbà tí èṣù ọ̀dàrà tí ó gbéra tí ó dé ibi ajé wà wọ́n tilẹ̀kùn ibẹ̀ pinpinpin ni bí èṣù ṣe bẹ̀rẹ̀ sí í gbálẹ̀kùn ni ò dákẹ́ ni ò Nígbà tí ọ̀dákẹ́jì ò sinmi, nígbà wọn ó sì ṣílẹ̀kùn fèsù ọ̀dàrà. Arákùnrin bó À ó ní kò sí nǹkan kan, Ọlọ́runmìlà ló bí òun ṣẹ̀, iṣẹ́ tó sì rán òun, òun ò gbọdọ̀ má jẹ́. Ojú ajé ní ń pọ́n lòun wá wo ilé wo ló sí. Ẹ wọ́n bá da ikọ̀ ajé, wọ́n bá dà á tẹ̀lé lọ́wọ́ ọ̀dàrà, lọ́ wá ló wàá ní ká rojú ẹni ká sọ dáadáa ká pẹyìn dandan ká sọ bàmíì tá a bá tètè wí lọlọrun ó gbà á gbọdú wá fọọmù láìfọ sọrí ọdàrà ń fẹ ire ajé tí mo wí àná ń kọ ọdàrà dáríre tèmi sí mi ọdà ìsọdà ní ìdàkọ orí síyàn a sì máa da ikọ bí jìnnà sẹni tó bá ṣe ètùtù tó yẹ kó ṣe ṣùgbọ́n ẹni tí ò bá ṣe àbọ́sà wí ìfọ̀ ẹ ọ́sà ìgbọràn ìsọdàrà àwòrán ni tí nǹkan kan bá fẹ́ ṣe kò ní kò ní sújà kò sì ní débẹ̀ ṣùgbọ́n ẹni tó bá tọ́jú èṣù ẹni ó rúbọ ilé èṣù gbè dandan yóò wà lẹ́yìn rẹ̀ ni pé nǹkan ò gbọdọ̀ ṣe lè torí ẹni tó ṣojúṣe tó mọ ẹ̀tọ́ tó sì mọ ààtò ni nǹkan ò gbọdọ̀ ṣe um bí èṣù ọ̀dàrà bó ṣe jẹ́ láàrin àwọn irúnmọlẹ̀ níwọ̀nba bí Olódùmarè tó ní kí a lè ṣàlàyé Ajáalẹ̀ yìí náà, Olódùmarè kò ní padà lẹ́yìn gbogbo wa o, èṣù ọ̀dàrà yóò dákọ ire fún gbogbo wa wá ni o. Ìmọ̀ọ́ṣe làbọ ọwọ́ ẹ̀ làbọ iyè làbọ ṣiṣẹ́ o. Ẹ káàbọ̀ sáwùjọ ọmọ Yorùbá.